asalaamu aleykum onílé onílé eléyẹ ńlẹ́ńlẹ́ alhaji sunusi nkọ́mọ muhammadu ooo bonsoir ça va ça va bien Dio merci oui allô alhaji nusin ooo alága àtolùdarí iléeṣẹ́ Yayi TV ọlọ́jọ́ ọ̀bí oníkórè òjò pẹ́ láyé o aláàjì Sunusi Muhammadu o bílé ló bá wà owó dó ẹ̀yìnkùlé lo bá wà owó dẹ̀dẹ̀ yàrá ló bá wà kọ́wọ́ kankan lé o bó ti ń ṣàjọ bí òní kórè òjò pẹ́ láyé o kọ́ ọmọ ẹ̀ dá a sí káyé rẹ̀ ó tòrò bí omi àfòwúrọ̀ pọ́n kó dùn gbà bí omi ìyàlẹ̀ ta ọlọ́ọ̀nà bí Muhammadu ti ń jó níṣẹ́ ńlá sallallahu alaihi wasallam aláàjì Sunusi o Yayi TV ó mọ̀ ṣe àparè ó sì mọ̀kàn olódùmarè oníjó bu ọ́ lọ́wọ́ ọmọ lálọ́mí o ìyẹ̀rú ọ̀kín ọmọ lálọ́mí ọmọ gúnugún etí mo rí tí mo dáṣà gẹ̀rú gẹ̀rú akalamago tí mo rí tí mo dáṣà kẹ̀m̀bẹ̀kù ìyẹ́rọ̀ kí tí mo rí tí mo dásà là ń lápá òsì rọ́ọ̀là mi kọ́ ọmọ jẹ́ kábẹ́ òjìnlẹ̀ lápá mi ọmọ ọlọ́lọ́mí o ọmọ gúnugún tí mo rí tí mo dásà gẹ̀rùgẹ̀rù akalamago tí mo rí tí mo dásà kẹ̀m̀bẹ̀kù ìyẹ̀rù ọ̀kí tí mo rí tí mo dásà ńlápá. La, ọlọ́lọ́mí o ìjàkadì lóru àwọn ọ̀fà ìjà kan já kan ìjà kan já kan èyí wọ́n ń jà lọ́fà nílé ọlọ́lọ́mí bàbá yín ó ṣojú ebè ó ṣojú poro nínú oko ìbá ṣojú ọmọ ọlọ́fà làwọn ọmọ láre búre ọkọ gbọ́dọ̀ jù kan lé bàbá yín tọkàn bá jù kan ogun ní dábẹ́ ìbọ́lọ́ ni ẹ sọ lọ́fà ànàmọ́ ni ẹ jẹ́ lọ́fà ìjàkadì lóru àwọn ọ̀fà ọmọ lálọ́mí o ọ̀fà ọmọ ká ẹrú ẹ lọ́mọ ká akábàjẹ́ lọ́bọ̀ ọmọ lọ́fà àmọ́jọ jẹ́ ńlẹ̀ bàbá yín tó fi jẹ́ pé ẹrú ńlọ́mọ láka àjọmọ lọ ọmọ ọ̀gbàrá ṣe mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlẹ̀ bàbá yín ìkànnì kan pẹ̀yìn lọ fóun ó lóun ó lọ rèé dòkun òun ó lọ rèé dòkun òun ó lọ rèé dòkun èkejì ló ní kán pàgbò bọ̀lọ̀jọ̀ fún un ó lóun ó lọ rèé dọ̀ọ̀sà òun ó lọ rèé dọ̀ọ̀sà o ẹ̀kẹta ló ní kí wọ́n mú mọ̀lú dúdú wá ó lóun ó lọ rèé dàn gbágbá nílé agùn lọ́fà ọmọ odùkọ́lá tí ṣubú laro ṣeré ìtọ́ni kí wọ́n pin ilá fóun pòun ó dòkun wọ́n pin ilá tán kó díẹ̀ lè dòkun kò lè dòkun mọ́dé ò lè dòkun kò tiẹ̀ lè dòkun o èyí tó ní kí wọ́n má gbòbọ̀ lọ́jọ́ fún un póun ó lọ rèé dọ̀sà wọ́n pàgbòbọ̀ lọ́jọ́ fún tán kò tí ò lè dọ̀sà ó kò dọ̀sà ó èyí tó wá ní kí wọ́n mú màálù dúdú wá póun ó lọ rèé dọ̀ gbágbálẹ̀ agùn lọ́fà wọ́n wá mú màálù dúdú fún tán ọwọ́ àdọ̀ gbágbá nílé agùn lọ́fà ọmọ odùkọ ńlá ti ṣubú laro ẹ̀yìn lọ́mọ pàpà kókó mọ bọ́lọ́fin dìmú mọ sọjọ́ mu kánrin kése ọmọ lálọ́mí o ìjàkadì lóru àwọn ọ̀fà o. ọjọ́ kìíní ọjọ́ ní jálàjì Sànúsí Yáàyì wọ́n lóògùn ọjà lọ́fà ńlẹ́ ọlálọ́mí bàbá yín mọ̀ wá kápó mọ̀ kádà mọ̀ kọ́ta wẹ́wẹ́ mo kó dànù ìbọn mo fẹ̀ tù mo ìtẹ̀lẹ̀ kèǹgbè ìyẹ̀rọ kíní kéé soníjà bàbá ọ̀hún ó wá dẹ́lẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo gbọ́ gbogbo ọjà lọ fàálẹ̀ ọlárọ̀mí bàbá yín mo tún wá kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́ mo kó dànù ìbọn mo fẹ̀ tù mo tẹ̀lẹ̀ kéǹgbè ìyẹ̀rú ọ̀kìtún ní kéésù oníjà bàbá ń ọwọ́ àdẹ̀lẹ̀ kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ mo gbọ́ gbogbo ọjà lọ fà ọlá lọ bàbá yín mo wá kápó mo kádà o mo kọ́ta wẹ́wẹ́ mo kó dànù ìbọn mi mo fẹ̀tù mi mo ìtẹ́lẹ̀ kèǹgbè bàbá yín tún ní kèé ṣe oúnjẹ bàbá òun mo wá ní kíní ṣe oúnjẹ bàbá ẹ̀yìn gan ẹlẹ́yin lọ́mọ pàpà kókó mo bọ́lọ̀ fi dìmú mo sọjọ́ mu kánni kése ìwọ ọ̀fà ẹ̀mí ọ̀fà àjọfà nírú àwọn ọ̀fà o ọmọ gúnugún o igúnnugún igúnnugún tí mo rí tí mo dáṣà gẹ̀rúgẹ̀rú akálamagbọ̀ tí mo rí tí mo dáṣà kẹ̀m̀bẹ̀kù ìyẹ̀rọ ọ̀kí tí mo ní mo dọ́sà ọlọ́pàá ó sì rẹ̀ làmí o kàmọ́ jẹ́ káfẹ́ òjìnlẹ̀ lápá mi ọmọ láàrin búre ọkọ gbọ́dọ̀ jù kan bọ́kàn bá jù ní dálé bàbá yín yáàyè o aláàjì Sànúsì o ọmọ Muhammadu o ṣe àpáàrẹ̀ ó sì mọ̀ kan lódùmarè oníjó bu lọ́wọ́ káyé rẹ̀ ó tòrò bí omi àfòwúrọ̀ pọn kó wá dùnyún gbà bí omi ìyálẹ̀ ta ò ní fojú sunkún ọmọ òní ìyàwó èrè ọlọ́lá muhammadu tí jó níṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam olódùmarè níjó burú fún ọ ó dàgbà ó darúgbó happy birthday to o alhaji sanusi o ọmọ muhammadu o. Yayi TV o Ìlàlẹ̀ Hammam inshallah God bless you my brother God bless you any age.